ṣó mọ̀ pé owó ló ń jẹ́ yẹn sá owó ló ń jẹ́ mo bá ẹ̀ tán sí ló jẹ́ ta ni mo rí mo gbọ́dọ̀ lówó torówó ṣe pa kí lọ́lọ́run yà wá. ah ẹ eh? bàbá o ọ̀kọ̀ọ̀kan bàbá. ọ̀kọ̀ọ̀kan la wáyé irú bàtà gúúsì ń sìn bí i eighty five ni. ẹ eh? o gbé o. eléyìí tí mo wọ́n ń ṣe one ninety five pẹ̀lú face cap mi gbogbo tòkìtì lẹ́mí ṣáà bí eight hundred. ayé mi o owó lẹ́ńkọ́. eight nine twelve ìwé tíyín ti ta sọ́ọ̀rì tíyín ti da. ṣé báyìí máa ṣe ni ṣé bí àtẹ̀sẹ̀ wá ṣe tẹ́lẹ̀ nìyẹn. báwo la ṣe máa ṣe báwo la ṣe máa ṣe. ẹni tó bá wù ní mo lè kọ́ ọmọ fún náà mi ò bá pè wọ́n ní yàrá ìyá babaláku kọ́sì mi kò kún ẹ́. my friend how far na well on the whole market god bless you. ṣé omeni tó wà wájú ẹ. wèrè ló wà wájú mi wèrè ló wà níwájú mi. sọ akọ ní ẹgbàá kan ti di wèrè báyìí. wèrè gidi ni ẹ. kí n fún ẹ tí mi ò fún ẹ gbogbo eléyìí kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fi gbogbo eléyìí ṣe kí ló ní kí n fún ẹ tí mi ò fún ẹ. o ti jìkòtò ni kí n kú síbẹ̀ ni kí ló ń ṣe ẹ́ náà fẹ́ bá yé mi jẹ́ o ti jìkòtò màá kí ló ń ṣe ẹ́. ẹni tó pe ní màmá ẹ oró tó wẹ̀ ní wọ́wọ́ báyìí ló máa ń ṣe ọmọ sọgbọ́n sókè rẹ̀ báwa.